ọ̀rọ̀ náà yọ ìlànìrìkè ọ̀nẹ́lẹ̀ ìdúrà ọ̀ lọ́nà ọ̀nàlẹ̀ ọ̀kan ní kùnú ìsàn ọ̀yẹ̀ àṣàánà ìjà àbáyé ìdúrà ìjà ṣe ọkàn nínú the seventh one ọ̀nẹ́lẹ̀ ìlú ní ìtìkú ní ìsún ní ìtútù ìtìkọ́ rẹ̀ náà níjà oṣù àwọn tó rà bẹ́ẹ̀ ńlá bẹ́ẹ̀ nìṣún òye òṣèré náà àlà àǹfọ́síhìm wọ̀lọ̀ kánà bí him kọ́sọ́ọ̀sọ́ they prefer others to themselves even though ẹ̀ẹ́ wọ́n mẹ́ẹ̀ usiye any way in any case they will not be able to satisfy their own need of that or you go and rajwa وبين دمري نهي أن المفلحين هم إن الله مثال المفلحين إنما يقو هم الذين وقوا شح أنفسهم لأنك إيه وين هون سوي أوها آيين ولا شك أوكا إيه جريكا أن ضعف الإيمان أقومي إيمانا يولد الشح أنامك أنه جوزي جوزي أنا إنسان أوهان بل قال عليه الصلاة والسلام أنتم من من من أوكا لا يجتمع الشح والإيمان في قلب عبد أبدا أه؟ Allahu Akbar ọmọdé náà dọ̀ ọ̀húrẹ́ yìí ọ̀n tó mọ̀lẹ́kì sínú àmì ọ̀họ̀há wọn lè rí ìmánì ẹ̀ máa bàbẹ́ tẹ́ni ayọ̀ lè yẹn yín ayọ̀ lọ́họ̀há ìnáni ìmánì zero ayọ̀ ní ìmánì ìnáni ọ̀họ̀há is zero and ẹ̀yìn sẹ́ isẹ́ àmì kọ̀ọ̀lọ̀ kọ́ ayọ̀ dá after me na me ọ̀yẹ̀kọ́ ọ̀hún ọ̀nà aláṣẹ ìwúrò ẹ̀. ama hotoro to show ọkà awèrè dangers náà náà ha wà á sárahu alannas àti ìsàmán tẹ́lẹ̀ ráyè fakọ́d bayyana ha nàbí yìí sallallahu alayhi wa sallam bí kawulẹ̀ annabi rami ẹ̀yà nílẹ̀ ọ̀rọ̀ ayé kanika ìyá kuma wa show annabi ka kai mi àti ọ̀ha. فإنما هلك من كان قبلكم أبو قرع هلك إذا هلك مايكا آه، لو دي مدوة تونيني هلك سوى بالشوح أقواه هن أه؟ أمرهم بالبغل فبخلوا وأمرهم بالقطيئة فقطعوا وأمرهم بالفجور fafajaru hmm. ọha isa kowe wasa ha kuma number one don wada hauka bilbul kawai ce yi fafajaru bin ni ce yi isn't it hmm. because ọha nan amina is kewaye kewaye asan se tuhe lo ko ce we wa mara bil qati'a faqatu lo ka junaza lo junan just because what it's a nine one way to really all the kawari do mi huna do salami sai do junan وأمرهم بالفجور دوك وما غنك مو قردي ففجروا دوم قردي دوكي شاي you don't know the brother no nyabire no no gutobo mna do hore wallahi sasa ni eh anything ile na ba meka ani problem ende go ai na ku ora concern ka wa ba re نهرين النبي كريم أبوكم ليك منهم وأما البخل أكبر شيء فإن صاحب الإيمان الضعيف أو لا نكون إيمان نقوم لا يكاد يخرج شيئا لله أسوتي أصدق أن يسوي سمسم يمره ولو دا أداء الصدقة ودك يهنا دي صدقة ونادي زكاة ونو كعجزي وظهرت لا تهي فاقت إخوانه المسلمين dole ne ka ah, a yan ka to ko mu na wan nan ko mu na wan ni wa jo o oh, ko mu na wan eh o oh, ni problem ana ka o ya ra nyo ani wallahi o oh, ne ji ko mu ya ni ese o wan wana se ara ba to ni re o han ni super blue ra wa da ka chaka owo in fact lori ti nyantinasa ese o na da hore kuma wahalat bihimul masa'ib dole yin ka isa na en kata o ci ya to na we ko mo na wa eto hmm wala eto do ko en uh, wa yo ko mo na wa ala du ka ta na ni en wa do kenya ne na ne an na o mo ni ke pulu i must 80% na na ra ta tẹ̀sán dọ́kà á ìbéèrè mi hì ìjẹ́ dọ́kà ó ìbéèrè mi ló dà ẹ̀mí wọ́n àzẹ̀ tọ̀sán tọ̀rọ̀ tọ̀rọ̀ ẹ̀yìn lè hì mí káì. àbọ̀lù náà wọ́n dọ́kà wá dáàpọ̀ àkàrà kọ́ ṣe problem ẹ̀yìn kí wọ́n àjọ kúmọ̀ ẹ̀yìn ẹ̀yọ̀ ọ̀tá ẹ̀mọ̀rá àjà ní ẹ̀yìn ẹ̀yìn na ina kawo ke ne shi ce da ɗin zama ma ajiya ne na wasu islami ai mu ma zai umma ne ɗauka eh so abuka en yara mai rum ta yin islam amma ka sai yin yin azaman aka ka na no ka kan ka bo na rum ta mara shahin nan sai bi ko tura ita ne <laughs> o yo ko eh eh da ko mun mu an wani wa ta ko kan wa jo da to da ni ka en ma en wa da du man men umuru la halaka in mu da hida ma wa asiri ka wa sai wa jo ولا أبلغ من كلام الله في هذا الشأن أنا أوزك كتر أن إن لا يؤمنني في هذا الشأن in this issue إن لا أفيك أنفقوا في سبيل الله spend to the money asi na ra kara ko te ho ra wono ka eh won na nyam ni da mana me na ko le mi sa wan dolin aban utu shomri ko aban sada ko yo na ra akakɔzɔma dekasina tutuze olemu sadaka enyanu na kujiyoyo dokweyam sadaka do yiyese yaga sawe sabe kama namana wamelena damanaka qala aza wajal umun enibe aka aka, oka ha antum ha haulai tud'auna litunfiku fi sabilillah فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم أمريكا ها أنتم هؤلاء أنكرون وزنن أنكرون وزنن تبعون أنهن لتنفقوا في سبيل الله bẹ́ẹ̀ni ní ọ̀hán spain tí mo yẹ́gbọ́ mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ni ní kí skul láyé ẹ̀yìn bọ́ọ̀sì àbí àhì bọ́ọ̀sì ni dọ́ọ̀lá àhì kọ̀mpútà dọ́ọ̀lá àhì mọ́tò dọ́ọ̀lá jẹ̀rẹ̀ ọ̀wá àmọ́ skul ẹ̀yọ́ ní bọ́ọ̀sì láàáìlà ilẹ̀ ilá muhammadu rasulillah láàyè mo yóò sí. kẹwẹ ọ̀nà wẹ̀sẹ̀nẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n náà náà hìkà wá wá mẹ́tòdò mọ̀lì mi fàmí nkùn mà ní yàbùkọ́l àbúdáyìn náà ní ní èkyè yìí ọ̀wọ̀n mà ní yàbùkọ́l òun ní èkyè yìí bí wọ́n ṣe kẹ̀wé ẹ̀sìn ní bọ́ọ̀sì ẹ̀sìn kú yé ní skul ní ètè ní skul ẹ̀rẹ́ àyà mi ìyá ẹ̀kẹ́ ẹ̀yẹ wúlẹ̀ yìí náà wàláhù lùkàní òmùrì ọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n àgùkù òmùrì ọ̀hún jẹ́ náà mi ní sọ́yì ẹ̀nà àmì ní skul òmùrì ọ̀hún bíyàdìhì mafatihu kulli shay ko aljannatu biyadihi annaru almalu everything ar arrizqu biyadihi so wallahu lukuni mun yara afan wani káwí dúró ẹ̀rẹ́ ìwé ìwé ẹni tó sì rẹ̀ wà á tún mọ̀ fọ̀kọ̀rọ̀ ẹ̀wọ̀n owó náà sì yé mi ẹ̀wọ̀n náà rà ní àbẹ́kẹ̀ tó rọ́dún ní àbúgbá yẹn ẹ̀wọ̀n àròdùn mọ̀ tẹ́tẹ́ di dókítà náà ìkànnì sì dá àtọ́jọ́ rẹ̀ wọn. wọ́n ká wà ẹ̀rọ ìwọ̀n àwọn dókítà náà jọ rí ìwọ̀n rẹ̀ wọ́n ẹ̀kẹ́ however olùkọ́ tẹ́ dọ́wọ́ rẹ̀ bá ní. so asanu hada yaftakiru ila dhalik wa dhalika yaftakiru ila hada وكل يفتقر بعضهم على بعض وشنو او ني دسو اسو ني دسو ومن ني ني كو عظيم وعلم صمت أرارا وإن تتولوا ملك لما كاوني أو فإن تتولوا وغير ما كان لوكا ويمنين أو يوحي لوكا ويمنين يستبدل قوما غيركم لمن كلا بسابة دون رسولني lẹ́wẹ̀ wọn ni súnmà láyà kónù àmsálàkùn lórí ìnẹ́mọ̀nà nìní lójúgbà kan ẹ̀rùn èèyàn ní sínú ni wọn náà sọ́kọ̀ ọ̀dọ́ rẹ̀ sọ aláàbọ̀ àmọ́ ọ̀pọ̀lọ̀ wí tú ìnà dé àsọ́kọ̀ ọ̀dọ́ rẹ̀ sọ ewu alif ibrahim aisha ya tito ka omuri to mon meda ka yi ne on is ka yi on is connect part of the ummah waka waji alli fi lisani sudikin lil akhirin ẹni máa mọ ìlera ẹni ọmọdé náwó máa ní náà ní ńlá ẹ̀hẹ̀ ẹ̀yẹ kàkà fada báwọn jẹ́ àdókòókò báwọn jẹ́ ẹni ibrahim náà bẹ̀yẹ kàkà á ọ̀nà so ọ̀rọ̀ bá ọ̀nà yìí ti ọ̀nà òṣèlú ni wẹ̀ díẹ̀ ní mọ́tò ìskúlẹ̀ nínú you enterprise you to you work towards it ọwụrọnya hmm? ọmịnna ọịna anyị ekulu nse mala yafal dọrọ ka abịarọ isọna ọrụ amị abịarọ iskul na mbejudu gị ya ni so ọdụ na-eche anyịrị ọdịna n'aka nsọ na nsọ then agwa ịdọtụ ka anyị skul agwa ịdọtụ anyị so awia school na saa nye mmedoa kwa kwa kala Allah ta'ala umana nyeba kaka يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون يا أيها الذين آمنوا ما هي ندعو لما تقولون ما لا تفعلون sai du'a kan insan whatever minni kabura maqtan inda Allah kabur o da dini kabur o ban maqtan eh is great in maqtan in dini inda Allah do murihin an takulu kawa kanene ma la taf'alun na kuma kan whatever me o yawa ta wala shakka ay eh, wajeka أن هذا نوع من النفاق وصلا part of what is part of منافنجي يبون لو كان ومن خالف قوله عمله أنا لو كان إلى أنا أو دنيا تنقرنا صار مذموما عند الله أنا هيك أنا ọ̀nà ìka ọ̀nà láàrin onú òwúrọ̀ ìdó mọ̀rìhìn makoro han indal ìran náà sí káàtì ìdó mórí ìkómá dáàbà nílẹ́yìn ìyàrá rẹ̀ ọmọ náà mórí tó wò áhùlù náà akọ̀wéré anira sayaktasifuna hakikata alẹ́yìn kánà ya mọ́ bíi màrúwó fúdùnìyà wọ́n láyà tó yẹ ọkọ̀ ìyá nira ẹni bá kúrò wúyẹ hẹ́n dáa yẹ ìrẹ̀ ìrẹ̀ náà kàkà ọmọdé kàá wọ̀nyí rẹ̀. إن في الدنيا نهن ولا يأتيه دون هما شرف نوره وينهاهم عن المنكر ويأتيه دون برهون المنكر أما ودينا دون شرف أجابه وك يوم القيامة ينلا كما ينلا لينلا أرمى ولا يغفتا سنة دولة يوم ويلي سمك هو أصلا من نابو من نفا ويما فاكوا من نابو من نابو dohure so yi zafira ba kowarwe hen yawon kiyama wa min ha ƙwarai nan sorry السرور والقبط بما يصيب إخوانه المسلمين من فشل أو خسارة أو مصيبة أو زوال نعمة أو هنا كيو هنا ẹ̀rọ ẹ̀dọ̀ àjálàjẹ́ ń sí ní ìtú ẹ̀yìn ara òkú òmùn yìí min fashilin ẹnìkà aláhìn ẹ̀kẹ́ náà wá fashilin ẹ̀rọ àgàrà yìí ọ̀yẹ́ kú ana ka bari na ru torika ka ha je aka ho ami sunu ne ne la gara hiya amame ko aw hasaratu aw ka ihi o mo no wa hun e ba ka bari ri yan bari mo to yan bam sa sa yan aw zawali ni'ma okodo wa je kanyi enworo nnoho onyenara jowo fawushir bisurur dawi dhiki feel happy lianna neima qad zalat agoka enworo nora akachi ere <coughs> yo anyi enyi enyi among kai enyi jama sapaka wal anna shay agoba waktara ìsọ̀nà àlẹ́yìí káàna ìtọ́mọ́ ìyẹn àlẹ́yìí ìsọ̀nà ọ̀nà oríṣi mẹ́ka yìí òdúró ọ̀nà mọ́nu ẹ́n ngọ́ ìrùhù bẹ́ẹ̀ náà wọ́n yìn kọ̀dùsá làánù so ẹ̀ kò yìn wọ́n yẹn rẹ̀ kò wọ́n ọ̀dún yóò pè ẹ̀rọ pé náà ọ̀là méhì àwọn ikú dọ̀ sọ̀rọ̀sẹ̀ ọ̀dún yóò tó ó tó ra méhì ẹ̀hìn ikú dọ̀ àmọ́ mi lọ́ àjẹ́ ẹ̀rọ kan náà wáyà wọ́n dàkà kàtọ̀ ẹ̀ ọ̀rọ̀ kó ẹ̀wọ́n rẹ̀ ní ìmọ̀ ẹ̀yìn ní ìṣọ́ọ̀tù weak ànáwó mọ ọnyá náwó rà ẹwọ kọ wòótọ́ ẹwà àwọn nàgó ẹgbẹ́ inshallah, náà nàá nyẹ ẹdìrí. inshàlá olùsí ní ugana kíkà yàmàsẹ́wòrìkà yàtọ̀ tọ̀tọ̀ ẹ̀ àkùnmí ìmánì they are identified and sabi akuimani ọ̀nà ọ̀rọ̀ yín they are find solution to it Yet, ti ní nsana with sign or the symptoms iye eh, ọ̀rẹ́kùnrin imani anagbọ́ ẹ̀rẹ́ta yà wá sí ni ọkà wàmí mọ̀gọ́hìrì dọ́fìl iman ọkà ẹni ìtàn ẹ̀rẹ́ ẹ̀ṣọ́ àpẹẹrẹ ka ìmẹ́lẹ̀ lọ́la kùnrin ọ̀hìn náà nìka anagọ̀rọ̀ ilẹ̀ òmùr lẹ́ẹ̀ka ku ìwúnukú èlé ní jíhàtì òkú èlésìn from the angle ọ̀nà ìwé àmì ìwé àmì òkú ku ni àwọn adam ku èhè fakọ́t àbíká ẹ̀ẹ́. Eh, alhamdulillah ọ̀gá rẹ̀ máa mẹ́ kẹ́nu six gbọ́nà kan now is wàá ní weakness of iman gbogbo ẹ̀rí ka ìyẹn náà kàá rí rí ìrẹ̀ ń wí náírà ọ̀rọ̀ sọ̀n makaroni kẹ́nà kọ̀rọ̀ náírà ọ̀rọ̀ haram ọ̀ lókè ọ̀rẹ́ kẹ́nà kan at least ẹ̀mí ẹ̀yìn mi náà ẹ̀yìn knowledge ẹ̀yìn mi rẹ̀ ọ̀gọ́dùn náà sọ unfailed makro lucia kuodini ile nyeneka ezesi kame iyo batoyo haramu oyo leka emwelio na lucia ikueleka sinzi nekayo haramu oyo fabadu nnas okuyeli abipaina zenye indama yuridu an yamal amalan min al amal ijie yezikono mukoro nyenye inukoro naikihete la yasalu an amali lbirri oyo zika hili yana ka obri buru na ramu da mushi tainan wa inda ma yas'al da kace ibsan kanawi hal hadha al-amal yasud ila al-ism am la wa kana nazame uka awara me ko mele eh anka awara me ko mele dole zika hal huwa haramun am annahu makruhun faqat ok isra haram ọrin àrísọ́yì makuru kẹrin ọ̀rẹ́ èkó bímọ na makuru ya náà máa wọ̀ ni wàhálì yìí nàfsíyẹ ọkà ẹnwáyà nàmàlẹ̀ adi ilẹ̀ lóko ìfẹ̀ṣ sọ̀rọ̀kì ṣubuhat wọ́ọ̀lì tùkà bọ́ọ̀kọ́ lànà wọn ni ọ̀rọ̀ bàbúrí dɔw ba hodisa na ka ɔbɛ a nyɛ wazi na no dɔw kɔɔ na ba hodisa na sana nyɛ wazi na no ana kisɛ wa ayɛ dodo clear cut kisɛ haram so so ka yɛ nfa ka ho and different of scholar na no so ɛnyɛ mɛka ɔna ka ayɛ nyɛ nyɛ wa wɔgye wa aka sisi gari dɔ kama koro kijɔ haram ɔyɛ kan dɔ kisɛ mɛ dɔ kan ɛnyɛ ɔyɛ koran kishigɛ haram ɛnyɛ ɔyɛ hadith riga haram so wal makruhat dɔwɛrɛ kɔnna ŋun ni sɛnɛ ka omuri heroin mimma yu adi ila ko e fil muharramat yawma ma anaba lito kɛ kɔ nya ɛŋɔn ne wa ina dɔn na ŋun haram yawma ma ne ko tura ko ina yɔ na so makruh a na kado ya tutun wai ibu ka a yi at least a wata waye mai enyi mai ka example yan wuri hannu wani kado ka a ya hau na ka a panama ọ̀rọ̀ ni tẹ́lẹ̀ ní change one animal zito na làwọn ènìyàn ní palette weka anya bane para kwe na bula do view ama alero da ka hawe tun awa tun bli ile nya yan bane bi kuma ba ba so di da ya rehi da nya na ba mala so bigo ada me du kure ka wan do risk wa yan na so ni na ro do wa ne do wa da che da che gare ga ile wa jin du he to ka ten mu joji because where you know skin now is is bad ọ̀nà dọ̀wọ̀ kàkà wíìgì àkàsọ̀ tìǹẹ̀ olóṣèlú that is rare kò wí sí natural material ẹ̀lẹ́ta kò wíìgì is not natural báyìí ni sásìmì ẹ̀ kéè mórí hàn báyìí ni àti sanwó wúrẹ́ ní ẹ̀yìn sínú mórí hàn lásìmì so ẹ̀mí ni wọn náà mẹ̀ka bí hóyì ní ìdó wọn ní mọ̀há ló ní sanwó mórí mi haram yàwó màmá ẹni whichever day one day àyẹ̀ hẹ̀ ọ̀nà àwọn náà kòsìwòrì hadith ọ̀sán. أنا بي أكل حلال بين والحرام بين وبينهما أمور مشتبهات أي لا نكك مشترك بالحلال والحرام سو وكي أي لا نكك أمور مشتبهات إلى يسوع إلى يبدي أما سنبك لا يعلمهن كثيرا من الناس أغلب dan ni bin kai ili hasul hadis faman ittaqa shubuhat faqad istabra li dinihi wa irdihi oni ya wo ili hasul ili bijanan to kana ko diyan ozono ora ora ni ya hekana mi ko dora re ni personality mi ird wa man waqa fi shubuhat ona asun le gaji asuyame annabi ka sọ́kọ̀rì ọkọ̀dù wọ́kọ̀ àfin haram ọ̀nọ́rà àwọn ní haram wọn lẹ́nu bí example lánàá rẹ̀ kàrọ̀ ì yọ̀rọ̀ haulan hima kó ọ̀nà ìbùkẹ́ wáyà sọ̀rọ̀ nǹkan ọ̀nà àkọsọ parí hadith àná ọ̀rọ̀ rẹ̀ dé ọkà fasọ́ hìbò ha ẹ̀wọ̀n ọ̀nà yẹn ibìlẹ̀ ọ̀n tẹ̀ lẹ́yìn sàlàdé ìhí mání òní ẹ̀yìn sá anáyẹ̀kàká ọ̀yọ́ ìdánù annaba zaka min irtikabi ah, amali makruhin ayin sanawa za je ka a san mukuru na ika iyi aw mushtabihin abika isana ika ka anyi confusion anyi wadinan mushtabihun fihi ma dama annahu laysa muharraman ana ka san da yana kai haram da kuma kama ya haram wa da amma kuru ko enyi ọ̀rẹ́ oko ẹsẹ̀ náà yóò àkúrò wọn lọ́la àjò yìí because àkúrò náà mi wọn àwọn haram. وهذا عين ما أخبر عنه النبي صلى الله عليه وآله وسلم أصلا به أنبي لي أن إن بنا دخل والنبي ولو نيتو نمرا دور مهاب لذلك يكن من وقع في الشبهات وقع في الحرام أصلا لي بالجامع ilẹ̀ ní ẹ̀ halal or haram like take oríṣi ẹ̀ bá wọn jẹun take oríṣi bá wọn jẹun up till ìmìíràn máa kàrí hàn About ọmọ masturbation kọ ẹ ilẹ̀ masturbation up till now báwọn àwọn ẹni gàhí náà kọ but dẹ́fẹ́ kàlùfẹ́ ìnáwó gàhí náà is something that's supposed to be clear eh? so that the solution is just stay away because masturbation do you use other means ko ana ka won yen ne do satisfy won o ni do you please good mm-hmm. ọmọdé wọn kọta ala ọmọ ìjì múmi ní ìmí wàlẹ́dí náà hù lófòrò ògìní hàfizun ilá ala àzùwájìhù àwọn ọmọ amalakat ẹ̀yìnmánu hù fẹ̀ iná hù bọ́yìrú màlúmi òun kìnnà ìrìnà kì í ní sẹ́wáyé níṣẹ́ ọ̀nà every process ni ọrẹ náìka they rightly process ọrẹ náìka wọn malakat ẹ̀yìnmánu gbọmọrí kẹ náìka òṣìṣẹ́ rẹ̀ yàn malakat they process it ẹ̀yìnmánu rightly so and gbọmọrí ọmọ yẹn process always go right is what true and kókó ẹ̀yọ́la ẹ̀wọ̀rẹ̀ ọ̀tá so ẹ̀yìn náà gbọ́dọ̀ mọ̀lẹ́mí ina sun kene en lera anyi hu ebe muri famani bitago waro adalik or na aku many other thing with ahinishan oh very much on fa ulaika humul adun such are the transgressors go enera transgress the boundaries set by Allah subhanahu wa ta'ala enera mejinoka sọrọ bọ ẹsẹ náà ẹsẹ na yin ṣubu ha na bẹẹ wọ hàn na ẹ wọ kọ àkàtọ náà yẹn wọn ẹsẹ mẹdọka ya imam ṣàfihàn wọn imam ṣàfihàn wọn àkàlẹ ọ̀hún yẹn dọkọ ṣìkà tẹ̀ ń bú yìí ti máa أنتم مرسلون سلام كمان وقع في الشبهات وقع في الحرام أنا كان wọ́n yà ní kọ́ọ̀nà àkóso parí ni láì kaba àkọ́ọ̀rẹ́ kárùbàzí yóò ṣe ányàrá tá a fi lè yí láwọn ké olùpẹ̀lẹ̀ ẹ̀ndẹ́ ọ̀hún nínú dẹ̀ yá yẹtọ̀rọ̀ àrà dẹ̀ nẹ́ẹ̀rẹ́ náà ẹ̀ àníbẹ̀ ṣe example rẹ̀ ṣe this is similitude adizan ọ̀hìn ẹ̀ṣọ̀ hìhẹ́ ọ̀hìn bùrọ̀ àbúhárẹ̀ muslim. ilé ìka ọkà náà is wẹ́ẹ̀rẹ́ ìgbóná náà dọ̀rọ̀ mọ́tì dubati da ka apa pake no ku ya eh di ngaru mana kara the best na ke sai asi ma wa ko bore ko eh apa pa even mari ji ba wa apa wa pa pa kwa hore ba wa ai ma basu da ai ni ma ruwa hore nan all possible eh hare nan mala agba gbo to mi ko na ile shubuhat ona ile confusion na ọ̀rẹ́ náà náà ká haram wọn wọlé yìí gbọ́dọ̀ lè jèsí kára bá akọ́nù mọ́rọ́ lọ́kàn náà yàwọn ní haram náà nàìjíríà dísè náà di contribution lọ́tọ̀ ala iná lè kó lè má lè kí jìmà ala ọ̀ iná hìmà lọ́ mọ̀hárùmọ̀ ntumi ka bóyá ọ̀rọ̀ ọ̀rọ̀ ní bàjẹ́ ni àlùbọ̀ yóò mú yọ̀ kíkọ́ haram sọ́yà náà dáhùn so wàá mi sẹ́nà ẹ̀kọ́ bí ní haram wàá rí kárùbà yàrá ni. بل إن بعض الناس استفتى في شيء وأخبر أنه محرم أوكي كما أني تكا أني باينا ذنينيكا إذا استفتى إن دي سفتى واكا إن دي سفتى واكا إن دي سفتى إذا ننين ما في شيء نرين وأخبر أنه محرم ده هو سكرنا الحال يقولوا إذا ذاك أوكي إتويتك وزني حرام هذا أو تنا ملاك يا يسأل هل حرمته شديدة أو لا لك حرام أن بابا سترونج أبي حرام كان كنيان ده بمعنى أبي حرام كان كنيان نعم يا بابا لك هل حرمته شديدة أو لا حرام أن بابا سترونج إيه طبعناك وكم الاسم المترتب عليه نكما حرام نكو يعني إيه يا أبا عمي ده أقول بدأ رأي قلت إيه حرام فمثل هذا أول ونن لا يكون لديه اهتمام ونن also بني يسوي بالابتعاد عن المنكر والسيئات also بني كا أولوك الله مسؤول كأنه كان أقول يسوي منكر إلي ديني وسيئات تقوي أنا أنا hukumu da boro an yi mana na gaya wana masu wurka ita na he

yà ọ̀nà ẹni step one ọ̀nà ẹni uh, awal maratib haram the first step of the steps of uh, haram kuma west hanatun ọ̀nà na ọ̀rẹ́ yẹn ọ̀yíṣ ọ̀yẹ́ mi sọ́yẹ̀ istihana ẹ̀ ọ̀yẹ́ sọ́wọ́ hẹ̀gẹ̀dá bí mọ̀kẹ́rọ́tì zunub lórí ọ̀yíṣ yìí wọ̀wé mímá yẹn tẹ̀jú ánìhó anáyẹ̀kẹ́ iṣẹ́ wàá tó result then isan da result to honan isan da to honan nataja yantaju natija eh natija result o consequences o oh, go the consequence mima yantaju ana isan da consequential honan or say al ijtira ona buka odonye ayo katem ala maharim la to so yayi to so haram en eh, haram ko kujira ngwan

يا نفس يا نفس يا نفس يا نفس لا تقنتي إن الكبائر في الغفران كلمني okay, I am I am social harassment do not be despised of Allah's mercy أنا أريد كمن هذا كبائر أخذ يوين nínú ilé ọba yìí àti wíwí yìí ọkà filigufurọ́ọ̀nì ìní kòmúlò jẹ́lì ẹ̀là kàlámàn wọ́n asman kì í wọ́ yàrá hmm? ọkà ìwọ ọ̀rọ̀ nàm ṣíríkù òmúlò yà jẹ́ ìyè rẹ̀ ìjọ ìdí sẹ́mi ìyè rẹ̀ sọ́ọ̀rì ọ̀rọ̀ náà ọ̀nà kọ́lọ̀ tó di ẹ̀rọ àwa ẹ̀ máa hẹ̀ ẹ̀yẹ ilé ẹ̀mú yàn rẹ̀ ọ̀nàm ṣíríkù dọ́tùngbà. Hmm ló mú ìjẹ ìwé isn't it ọ̀nà òkú mú yìí ẹni ẹ̀ ń ṣe lọ́kọ̀ àdó tó lè ilé ní ẹ̀rọ ní ẹ̀yàn bàbà so but agbèfẹ́rí náà gbóòdà ọ̀kà ìyá nàbsù látàkùnùtì ìnàlkàbà ìrọ̀ wọ́n gùfọ̀rọ̀ ẹ̀ ìnàlkàbà ìrọ̀ fún gùfọ̀rọ̀ nìkan lámàmì ẹ̀ so ọdún ẹni náà bẹ́ẹ̀ ṣe yí owó ni àwọn náà kò kọ̀sọ́nà wọn náà kò tó náà kò kàlẹ́ ìdánwò wọn náà hẹ̀rẹ̀ ẹ̀ka yìí ẹ̀sán náà hẹ̀rẹ̀ hàn ní ládà ọ̀nyọ́nyọ́ rẹ̀ náà ókè ẹ̀rí wọ́n múlẹ̀ yìí ládà wọ́n múlẹ̀ yìí ẹ̀nà kéèké náà ẹ̀rọ náà ṣẹ̀ríà ṣẹ̀ríà yìí máa sẹ́wọ́n ètò àhànyánu wọ́n mi kéèké dó yìí ní ẹ̀ka dó ní oní ìlú gẹ̀ẹ́bùbà ẹ̀kú gẹ̀ẹ́bì kẹ́ni gẹ̀ẹ́bùbà gẹ̀ẹ́bùbà ẹ̀kú gèébú kòkòrò ọ̀yẹ́ sè ọ̀yẹ́ sè ìzàkẹ́ni wọn náà síwò kẹ́mẹ̀ tí ń gbé káyìn náà wà náà fi tí ní yọ ìmẹ̀ èyí ṣe sọ̀rọ̀ àfẹ́ kan sáà so ẹ̀wọ̀n ní wọ̀zẹ̀wálù hawajiz bẹ́yìnàhu wọ bẹ́yìnà lọ́sọ̀yà àbí hijaz rọ́ọ̀kà kì hijaz ẹ̀wọ̀ wọlé mi ẹ̀zẹ̀ ń bọ̀rẹ̀ àná wọn ni ẹ̀zẹ̀ ń bọ̀rẹ̀ àná ẹ̀ náà náà tó pàtẹ́sì the main main road mark and go it was on mark it was not right and the main was not right parabu go was on federal road awon and some ka say you learn at atabo kono winko danya na danya na yeso utata gola na federal na bene pawi ewon na hijaz ndio wa ka ke hijaz etumaka oyoku na yin tutu na jenre ani ani passion roman so ẹ̀yọ́n alhawajis different ogun anamdimika kai all the community zawal daban kore بينه وبين المعصية إن كانون إن كانت إن كان نبي ولذلك يقول الرسول صلى الله عليه وسلم في حديث صحيح أنا من ذلك أنتم صلى الله عليه وسلم أكان حديثنا صحيح. لو علمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله عز وجل هباء منثورا الله أكبر أنتم صلى الله عليه وسلم ọkàn mi sì máa rọ ọ̀nà abáyé ìràbọ̀ àkùwánù ìràbọ̀ not com kòkó àkùwánù different com com com ìràbọ̀ ẹ̀rì ẹ̀mí ìlú kan níbi ẹ̀yìn àgbà náà kàn mú ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí ọ̀sán ayé ìnura mi ọ̀yìn mi bàbà ètò e, ìgbà mi lọ́sọ̀rọ̀ ká àkàkà islam tó ìwé lẹ́dí wọ́n ẹ̀yìn islam tó dẹ́mu tó náà wùchí isn't it ana uchi zama ndina watu wa ehe ehe uteza wa anurumi ko wapo wa ina puru kwa Port Harcourt wai wete wako ina ngo wane wane kalabani da wane kurana waka kurana islam mairu sebe oh imu zeni lingi eh ekulana kaka wana ah enye kwa ina jili hajini za kwa Port Harcourt gua na ayan port harcourt yìí ní tìwé ẹ̀tẹ̀ lọ́lọ́ra yìí dàn ọ̀yẹ́ ka yìí ojà nù yẹn ní wà aṣọ ẹ̀rọ yá sọ ẹ̀yẹ̀ dá àjọ ọgọ́n lẹ́yìn ẹ̀kọ́ náà kí ẹ̀rí dìbò sàn wẹ́n ní ìlú sẹ́ńdẹ̀ ìlú òkèké dọ̀ mọ́ ọ̀rẹ́ ọ̀yà kan ẹ̀wọ́ sọ wà á kọ́ ìdodo orúkọ ìsìlẹ̀ yẹn wọ́n rí kí islam ma <laughs> islam yìí kò kúrò náà kó ìkúrò islam ní tòwó ẹ̀mẹ̀jáàn ẹ̀mí àdáhùn adambani ẹ̀yìn islam báyìí ẹ̀rọ ẹni wọn ẹ̀rẹ́ na ká ọ̀nì adam tọ́dánọba tọ́nárẹ́ ọ̀sá ìyá jẹ́ ní ìdí ayé islam wọn àwọn ọlọ́wọ́n náà dọ̀dọ̀ wọn àdó díẹ̀ sí ẹ̀kọ́ náà wọn náà yóò bìbìrì wọn níyà why i need do now i need do ẹnẹsẹ mẹta náà ẹnu rẹ kọ́nà pàpọ̀ à wọn ní ìlọrin náà kó mo ti dà mẹ́ wọn náà kọ́ náà mi dọ̀ kọ́ náà kúrẹ́ mi anyi anyi eyawele wane te etena uchi ya uchi goru makanwa eh ena na ka uchi kiro dare aisha da kan bobo sama doka islam na jama ido le kono ko me na na bobo kana ni ni musa anda da na rabe alqurani wana kwa ba ke be ido ni be au don rege ke afinikwaya jẹun nìrẹ àwọn mọ̀tò ṣe ìnà náà ráwẹ̀ bẹ̀rẹ̀ ìlú jahana ni mi dé bí a kẹ trinity àná ní tẹ́gbẹ̀rẹ̀ àwọn ọmọ wọn ọkà ọkà àkọ́ntù nígbòhùn ròdó dọ́sílẹ̀ bẹ́ẹ̀ ọ́ bí dẹ̀ àìkán àìkán níbi ọ̀nàrí àìké látàn rúdà níhi ní àìdọ̀dọ̀ náà yàn nífẹ̀ẹ́ bẹ̀ bòrò. àìké túbú ní bòrò rẹ̀ dọ́dọ́ sí wàbẹ̀ ẹ́ ìgbàlájì mọ̀ ajago márùn-ún wọ́n ẹ̀nà ètò ẹ̀ nípa àkẹ́wà bá ọ̀rẹ́ ọmọ ànáwó àṣẹ dìmírí kó wáyé wá ìbílẹ̀ ọmọ ànáwó and kai àkọ́kọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ajá hàn náà wallahi haka zai da kani because a kai nan sai su jini wani yawon kanu ɗan sai su jini ne ona ona jano na kudahi no da wana wa uran because ba mani doka yi oka wana ke unan mas ke uka tumusu himba ijana ai diku mru ya gamo be irano oko ora do mix doka uwe soke do soke kato na saukar da alkur'ani salamu alaikum da mai kun what is better than e wana ka islam wana wa yin da ke da ko na da hore mu biyo ai wo da me yin ko na ba hore so on to mu kan yara bo min is kana fitan min ummati ina da man ya eh? yatuna yawm alqiyamah eni ya be ku kiyama bi hasanatin ene mu koro izo izo izo izo izo izo ana ko koro izo nana amsalu jibalu tihama anya tabanahi tihama oyoko bẹẹni atabono mi jẹun awọ awọ koro izo ẹni jẹun bẹẹdọ tihama no ise atabonahi ka ise clear atabo nuru ayiri bẹẹdọ lẹmi ni white that is very clear oyin ni sinmi hmm bọ̀tí okọ́rẹ̀ náà námọ̀nà okọ́rẹ̀ lánà yọmọ kìyàmá fọyàjì alùhàlọ́hù azàwọ̀já gbogbo ní okọ́rẹ̀ náà dọ̀ọ̀mà arákọ̀ sọ́yì àbá án mọ̀nsọ́rọ̀ dọ̀ọ̀mà arákọ̀ orí dúdú wọn náà ká òun yọ kárọ̀ ha yọmọ kìyàmá ẹ̀yìn tí mo rí àṣẹ wọn àmà mi sọ́rọ̀ rẹ̀ wá wùdà. kọ́lá sọ̀bán dí sọ̀bán rọ́dí ọlọ́wọ́ wọ́n yẹ sọ̀bán nìkan sọ̀bán náà ni ó yẹ kí ni tó ń rẹ̀ wá túbọ̀ wà ní ilé yẹn na chakoni kisema na ameo oka inkikuwa nawe zudi the break leo ente mulika awo sema ni <laughs> problem awe siwezi kawame loka nizikuwa bedua kama nanglili wa kare na mwana jama ikahomeni wa umare mtu mulipata wa wala ama uwa minisonya wizike mwa wangu nyo na jana wa asibi ikete wa so wọ́n ní kó yàgò sọ̀bán yìí kì í ní tó rẹ̀ ahùn náà ẹ̀sì bí kẹtẹ́ ọ̀rọ̀ náfìlà kàwọn kó wọn lọ ẹ̀sì bí kẹtẹ́ ọ̀rọ̀ wọn tó ní wọn kàkà wọ́n kì í wọ́n ahùn náà lókè ya rasulallah máa ń wọ́n tó mọ̀ sí lọ́sọ̀rọ̀ swift hulana juwana zuwa ọ̀nì ìjìlá hulana ya kì sọ ìjẹ̀lì clear kọ́ lówà mẹ́ ìhàhíà ní rẹ̀ tẹ̀rẹ̀ sẹ́mẹ̀ allah na kúnà min hun wa nahnu la na'lam wa siba yin wala ne kuma da ya dan nabi sallallahu alaihi wasallam amma innahum ikhwanakum kuntum lika adnan ẹ̀yin ara wọn ẹ̀rọ wọ́n mi jildatikum láìkí ní ọ̀chẹ́ wọn ọ̀nà ẹ̀rọ wa wọ́n yà khudu na mi na lẹ́yìn kama ta khudu. ọ̀là ọ̀kọ́ ọ̀kẹ́ ẹ̀nẹ́ náà nìkan sàábì ní ọkọ̀ sálà ẹ̀rọ àwọn àwọn anyẹ́ wà nínú ọ̀lẹ́ àkọsálà sàmì ọkọsálà ẹ̀rọ àwọn. ó mọ àkọsálà ẹ̀rọ àwọn náà bó hadu ọ̀kúnnáfìlà ní kọ́ránù ló kánú wà kánú wa ọtọ kuma walakin nahum akwamu amma yanzu nan ila gwabi na naika idza khalaw bi maharimillah anytime ene diska kede ne ane nyu ne yen danye yen intahakuha ya me ya hamu wannan رواه ابن ماجه وقال في زوائد ابن ماجه دون ذكرت يونا مجمع زوائد اني امام له إمام الهيثمي رحمه الله that إسناده صحيح ورجاله الثقات that بأنه كشارين صحيح جامع أو يقول so أفضل من رأيه كنا أنا وين ولا أنا ويسان وين ọgbọ́n ìgbìn ni ọ̀nà ìgbìn wọn náà kan bọ̀ ẹ̀mí strọ́gù lọ́wọ́ ẹ̀yà ọdún ọ̀húnrẹ́ ìyá ọ̀bá rẹ̀ ìyá ìmúlò ọ̀nà ìdọ́wà rí òtùdí àmbásọ̀dọ̀ òtùdí ọ̀mẹ́yìn lọ́wọ́ ai haramu hau kura kura wani ilawai ko a kare moral character wa ilawai ko doko then okay it's wajib now ibula ni yesi doctor yin doctor kuna láti di anyan doctor lọ́dọ̀ kula, wani wajib yóò kọ̀kọ́ wani at least they will save life right yesi soldier now hmm? ẹ̀yìn ìrànlọ́rọ̀ bí i anyan wọn ni àtọ̀ náà kẹwàá kura wani bẹ́ẹ̀ bí soldier Adam is different. Or not just find himself ka Ezelam but become a devil. Oh is one ako. And I wonder know it. Because I spoke Ezelam. Again ka إذا خلوت الدخر يوما فلا فلا تقولوا خلوت ولكن كونوا علي رقيب. Okay, anytime no we find our career, alhamdulillah, zero. أسوك أكو ديلي أوكا أو كسوي ولكن كونوا علي رقيبو كاكا أني رقيب أني من يسبوا سوي إني من جليت أنا كا ميري أنا سوي إيري أقولك غاية الإحسان سوي أن تعبد الله كأنك تراه فإن لم يكن إن لم تكن تراه إنه يراك شو فتجده يقع في المحرم دون التحفظ ولا تردد بودك.